adọ́gbọ́nú ọlọ́run tó bá nínú ọ̀rọ̀ ńlá àtọ̀rọ̀ ìgbé àtìgbè fún àdúrà ọlọ́run tó bá wà nínú ọ̀rọ̀ ńlá. àríkún kẹ ọlọ́run bá nínú ọ̀rọ̀ ńlá àríkún oyè àti ètò sáré. abẹ́lẹ́ bá nínú ọ̀rọ̀ ńlá tó bá tó àwọn ìgbàgbé àgbájú àti olùwàgbọ́ àdúrà ọlọ́run tó bá wà nínú ọ̀rọ̀ ńlá abẹ́lọ́gbà kan náà ó ń gbàgbà ẹnu kọ̀ọ̀kan wa ó ń gbàgbà wọn kó kàwá fún wọn àwọn tí ó wà nínú ìṣẹ̀lẹ̀ wọn gbàgbà ìṣẹ̀lá. àwọn ènìyàn ti ṣe ọjọ́ kẹrẹ́dọ́gbọ̀n àbí twenty five náà èyí ti ṣe ọjọ́ kẹrẹ́dọ́gbọ̀n nínú ìṣẹ̀lẹ̀ náà ní ọdún ọdún lórí ìtẹ̀síwò Quran. Lórí ẹ̀rọ ìyẹ̀dá ọlọ́run àlùkò Bàhálà ìtọ́wájú rẹ̀ Mátàtó. Ọ̀nà ni ọ̀rọ̀ àti ilé àwọn ọ̀gbìn. Ọ̀rọ̀ tó ti máa tẹ̀lé ọ̀rọ̀ tó ti máa tẹ̀lé ìyá. Ọ̀rọ̀ kan tí wọ́n sọ̀kalẹ̀ fún àwọn ọ̀gbìn àwọn ọ̀gbìn ní ìlú Mátàtó. بالإجماع في تبقى فنجل آية هو من السورة أنت آية مام الله بارك الله فيكم من السورة بسم الله الرحمن الرحيم تبت لنا أبي لهب وتبت ما أغنى عنه ماله وما تبت يخشى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مثل آه، سورة إيه؟ الله بارك ولا قولي وكالي lórí وكالي nínú wọ́n kú àtẹ́bí ọlọ́wà ìṣẹ́lá nínú àwọn ẹ̀sán bàbá ìnáwó tí orúkọ rẹ̀ jẹ́ abdulhamidá ó wá gbajúmọ̀ pẹ̀lú abu lahab abu lahab tó abu lahab ní adatórúkọ kan tí wọ́n fi ń pè é àwọn ìlú máa rò pé ètò ìmọ̀ rẹ̀ náà nílò àbá iná àbò iná tó kí ló fà á láti sọ ní Abu Lahab kó lórí pé sóra ìsọ̀kalẹ̀ náà ni wọ́n ti ń torí Abu Lahab wọ́n ní torí pé kí ni nítorí pé àgbàdo wájú nítorí pé ó rẹwà ojú rẹ̀ máa ń lágbo ojú rẹ̀ máa ń kọ̀ wàlúwàlú kò bẹ́ẹ̀ náà fi fún nílá pọ̀ bìyẹn láti rí Abu Lahab sura yìí wá sọ̀kalẹ̀ nítorí ẹ̀ ẹ̀yà anábì sallallahu alaihi wasallam anábì ní àwọn ọkùn tó pọ̀ ní àti wá pọ̀ lórí àdúgbò òṣèlú nìkan láti kọ́ ilé nìkan oríṣiríṣi ni wọ́n. tí a bá sí àwọn ọkùn anábì sallallahu alaihi wasallam látara ìbálòpọ̀ báwo ni wọ́n ṣe lè pẹ̀lú anábì sallallahu alaihi wasallam nígbà tí àwọn ìgbé ìsìlámù lè kò sí ìyapa ẹnu gbogbo àwọn kó ànábì bá sọ èyí pátápátá gbogbo wọn ni wọn sọ ànábì tí ojú àti ìsìlámù tó ní wọn sì máa proud pé a ọmọ àwọn ọmọ yìí látara ìwà ànábì sallallahu alaihi wasallam àti látara gbogbo tọ́lọ̀bà ìjọba dáama láwọn ọmọ dáadáa. wọ́n gbà tí ó ti pé ànábì ó bẹ̀rẹ̀ sí iṣẹ́ àwọn ọ̀nkù rẹ̀ wá pẹ́ sọ́nà mẹ́ta. ìkànnì àwọn ìpín kan náà àwọn ọ̀nkù àmẹ́sọ̀lá wà ní sọ́làm àwọn náà ní àlẹ́rí náà àwọn àmì yìí wọ́n àlàyé máa àwù wọ́n á bùtà mú ìlànà yìí wọ́n bùtà àlàyé ìpín àwọn nígbà gbọ́ wọ́n gba àmì sallallahu alaihi wasallam gbọ́ ìgbà tánàbí ti gbé tánàbí gbé ìsìláàmù dé wọ́n gba àmì sallallahu alaihi wasallam wọ́n gba gbọ́ wọ́n sì jagun pẹ̀lú àmì sallallahu alaihi wasallam lójú ọ̀nà ọlọ́wọ́ balẹ̀ sọ́lá. wọ́n fi sùn àwọn ìgbésà ń bẹ tó jẹ́ pé sànàdúhù wọ̀tá ẹ̀dù wọ́n fún àmì sallallahu alaihi wasallam wọ́n ti wọ́n sì ran ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ láti náà ń bà kú ní àdẹ́kù ṣùgbọ́n wọ́n ṣe kíni wọ́n sẹ́kù sórí pé kèfèrí náà ni wọ́n wọn ò fi ẹ̀sìn bàbá la wọn lẹ̀ wọ́n sì ń kó ànábì wọ́n sì ran lọ́wọ́ ìpín kanù ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn náà ni bismol àwọn ìpín tó jẹ́ pé wọ́n takò ànábì sallallahu alaihi wasallam wọ́n gbógun ti wọ́n sì gbẹ́gbẹ́ ni wọ́n sì wà á tẹ̀lé ní wọn náà àwọn tí ó sáni pẹ̀lú àtàkùn sọ̀rọ̀ àwọn àdìsẹ́là. ẹ̀rí ìpín alákọ̀ọ́kọ́ yìí àwọn olóko sínú ìpín alákọ̀ọ́kọ́ àwọn náà ni Al-Abbas ibn Abd nínú àwọn ọkọ̀ ànábì bàbá Abdullahi ibn Abbas àwọn gba ìsìlámù wọ́n sì kí ó di ànábì sọ̀rọ̀ àwọn àdìsẹ́là nínú wọn náà ni Hamza ibn Abdul Muttalib inú àwọn ọkọ̀ ànábì sallallahu alaihi wasallam àmọ́ àwọn ọkọ̀ àrẹ́gbẹ́ yìí tó ẹgbẹ́ àmì náà wọ́n tó tí ànábì náà gba Islam ẹnìkan lóore ju ẹnìkan lọ ẹni tó lóore ju náà méjèèjì òun náà ni Hamza Hamza ibn Abdul Muttalib kí ló bá tó fi lóore ju alábáàsì lọ wọ́n ní nǹkan tó fà òun náà ni pé ó kú kú ṣe yìí ó kú sí ojú ogun lójú ọ̀nà ọlọ́ọ̀bà àlejòlá ni. anábìsọ̀lá wa ní ọ̀sọ́lá ti ròyìn ẹ̀ ní pé asadùlá wà asadu rasúlù anábì ní ẹkùn ọlọ́run kìnìún ọlọ́run wà á sáré ọtún rè yìí kọ́dà sí ìnáwó òjíṣẹ́ rẹ̀ ni. òní ọdún ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn jíjá nígbà ogun kọ́sọ̀ ìlú òun náà ni wọ́n pa Hamza yìí. èké alákọ̀ọ́kọ́ nù nínú àwọn ọ̀nkú àníkọ̀ọ́lá wa lè sọ̀lá. ìpín ẹlẹ́ẹ̀kejì ní ìpín tó dúró ti ànábìsọ̀ láwàárí òun sálàm tòun ti pé ó sì wà lórí kíni ó sì wà lórí kúmúrú òun náà ni Abu Talib Abu Talib ìbùnà Abdul Muttalib nínú àwọn kó àlẹ́ sallallahu alaihi wasallam ni ó dúró di Ànábì sallallahu alaihi wasallam ó dúró di ànábì kọ́dà ó wà ní àkọọ́lẹ̀ tó máa sọ wípé òun máa ń gbé ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam òun ni ẹ̀sìn tó lórí gbogbo ẹ̀sìn. òun sì mà ẹ́ ó ní ìgbà tó fà tóun ti ṣe kí ni tóun ti gba ẹ̀sìn gbígbọ́ tóun ti tẹ̀lé ànábì òun náà ni pé láwùlà lè màlà màtà àwọn ìṣàrọ̀ màtàtà ẹ́ ó ní tí ìbá ṣe tó bá àwọn ọmọ bílẹ̀mù kí a ọmọ inú ilé wa tẹ̀lé àwọn ìṣàrọ̀ màtàtà ó ti mọ̀ pé lágbàwó kú búyàn òun bẹ̀rù ká mọ̀ bílẹ̀mù náà ti máa àgbẹ̀kẹ́ ká máa bú máa bú òun làrọ̀ àìsà ní samhan ìdá kàmùdínà ó jẹ́ wáyé fún ìsàmì ìlú ọ̀fẹ́ òun ó lẹ̀ bá rí òun tó ń fi inú bẹ́ẹ̀ lọ sí òfin nìkan fún ìjọ ọ̀pá tó ń sèkínì owó ti kéde islam òun gba islam ẹ̀wù kaba ó wá tó ti ànáṣì sọ̀rọ̀ àwọn àdìgbò sálàm nígbà tí ń bẹ òṣè ń tọ̀ gbogbo báwọn tó kéde òṣè ń ṣe tó kí náà wọ́pọ̀ rẹ̀ sí ẹni tí wọ́n bẹ̀rù lánàá pé à ẹ̀ pé yẹtí mu abdulsali àwọn abdulsali ò ní gbà kọ́dà bí àbùdùbálì bá ń tíráàbù tí máa ń lọ ẹ̀ yóò máa lọ ìsọ̀lá wa yọ̀sọ́lá lọ́wọ́ ìwọ náà ló mú tíráàbù lọ sí ìlú sáàmù tí ẹnìkan ti rí nínú àwọn àgbà nínú àwọn rọ́hìn nínú àwọn àgbà pásọ̀ ó wá rí àtẹ́bí sọ̀lá wa yọ̀sọ́lá ó sì òun sì ti ní nínú kíra pé ànábì tí ó di ànábì o báyìí ló rí báyìí ló aráàlú òkú pé ẹni wọ́n sọ rí òun nígbà tó wá rí wá la ó wá lọ́dẹ̀ bá Abdul Muttalib ẹ Abu Talib ó wá bá Abu ọmọ yìí bóòlù ọmọ yìí ti jẹ́ ọlọ́mọ náà ni ọlọ́mọ bíi ọmọ bíi ọlọ́mọ tó ń wò yìí kò sí bàbá láyé láti tó dáwà yìí ní tó pé kò ní wọ́n á ní ilé ẹ̀ lóòótọ́ ni ètò ọ̀nkù rẹ̀ lòun bàbá rẹ̀ ti kú ìfọ́lá ti fi ìdáyé bàbá rẹ̀ ti kú ẹ̀hẹ́n tó inú àpẹẹrẹ wípé yóò jáde sí ọ̀rọ̀ onígbòǹkan ní ọmọ yìí yóò padà ní sáànù àbí àwọn tó ń fẹ́ kó ṣe nítìní pé tètè dá ọmọ yìí padà ìlú sáàmù náà lọ́gbà nítorí pé bóun ṣe máa àpẹẹrẹ yìí àwọn Yahudi wọ́n wà nínú ti ọmọ o nítorí pé ibi táwọn ń retí pé ànábì ó ti jáde alábàání wọ́n ti àwọn wọ́n ti júwe rẹ̀ fún láti tẹ́ẹ̀bì ti rí náà wọ́n ti lọ wá dé àánú wa wọ́n ti rí pé a ah, ọ̀dọ̀ wa kọ́lù ti fẹ́ jáde lè wá máa pèsè pèrò lórí òun náà ẹ ó wá sọ fún a ah, ọmọ yìí dá padà sí mọ́kà wọn àti wá dá nínú ọlá àlùfẹ́ padà sí mọ́kà ó dá àbùbà nẹ́bì yìí kódà àrùsọ̀lá àlùsálàmù ànábì náà wá túgbà rẹ̀ títí ike ẹ bàbá ní gbólóhùn gbólóhùn tí máa fi ṣe kíni máa fi àwọn eléyìí tó wà pẹ̀lú ẹ̀ nígbàtí ń pọ̀ kú lọ́wọ́ ní sọ pé kú ilá àwọn mi kọ́lá sọ pé ìmọ̀ tó lálàáfíà bí lálàáfíà àwọn sọ pé kọ́dà ìgbà tí olówó wí wọ́n ní àlejò wá ní ẹ̀wú kíni ní ẹ̀wú kíni kó sọ pé <laughs> àwọn òbíbi eléyìí níbi àdìsí tó ọ̀rọ̀ òwe gbàgbọ́ bá dàgbọ́ pé ìwí láìlá ìlàlá yìí wò túmọ̀ pé ó sọ pé ìwí láìlá ìlàlá pé kó sọ pé láìlá ìlàlá kò sàwọn èèyàn fẹ́ ṣe kiri láti fi mú ológun gbó pé bá dàbí ṣe ìyàjú dé wọ́n náà ṣe àtẹ́bìtì kókò ẹ̀ ní pépà káàkà máa ṣe ṣẹ̀wá ìrírí máa ṣe bá òun pé àárín ó lẹ̀ mí ní káà lọ kókò nílò kábàárí pé ọ àtẹ́bìtì wọ́n wọlé òní báyìí alẹ́bí ní la ilaha illallah àwọn tó wá wà pẹ̀lú rẹ̀ ń gbà wọn àwọn òmáyà ìfẹ̀lẹ́kàlà àwọn òmó sáré ní kékeré ó jọ ọmọ yìí lóhùn ẹ àtẹ́rẹ́dàbó àmìlẹ́tì abdulmi sọ́lì ẹ̀sìn bàbá náà rẹ̀ ẹ̀sìn àbùkù sọ́lì tó fi ọlẹ̀ lórí ó wà á bílẹ̀ ní pọ́blẹ́mù rẹ̀ títí ó wá kú ó lórí ẹ̀sìn abdulmi sọ́lì. ẹ̀rọ mo ti ṣúgbà mẹ́sàn láwà ní sọ́lá fún un. àmọ́ nígbà tí o ti gbẹ́gẹ́ nígbà tí o ti gba ẹ́ nígbà tí o ti gba Islam. wọ́n ní ẹnu mọ ìfẹ́ kan táwọn mẹ́sàn láwà ní sọ́lá fún un fún un lórí pé fún un náà mara náà. so àbútọ́rìbì yìí ó náà wá bí náà bó ṣe jẹ́ pé àbútọ́rìbì ló ṣe ó náà wá bí máa inú àwọn ọmọ tó bí òun òun náà ní àlè náà fi kọ́ àlè ọmọ olókùn bí kálukú lè rán létí ẹ̀ ọmọ òun àbútọ́rìbì tó bí ẹ̀ ó bí Jaafar ẹ̀ ó tún bí inú àwọn ọmọ tó bí so anabi ló wá sọ yé ni anabi ló wá ju ọ̀dọ̀ ali ọ̀nà ni àbùtọ̀ ali ẹ̀ ni ali ọ̀dọ̀ anabi ni ali gbé so ali òun ti islam rẹ̀ ẹ̀ ó dàgbà sínú islam rẹ̀ ọ̀dọ̀ làwọn ṣí àjùmọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ àlámọ̀ láwọ̀ ẹgbẹ́ àwọn ẹ̀ kóhùn nìkan ni wàá bẹ ìbàlẹ̀ fẹ́ bọ́rí so anabi sallallahu alaihi wasallam anabi wa fẹ́ràn ali anabi fẹ́ràn ali tẹ́lẹ̀ ni pé nígbàtà nàbí sallallahu alaihi wasallam wọ́n nígbàtà nàbí jáde ní sáàbí fẹ́ kó nílùú Madina Ali àdàbí sallallahu alaihi wasallam ti kalẹ̀ fún mi ilé ìwọ wà láyé níbí tí a báwọn yẹn ní nǹkan lọ́wọ́ àdàbí sallallahu alaihi wasallam kó kọ́ àpapọ̀ sí lọ́dọ̀ ẹ kámá àtúgbà bẹ̀ ń wọlé kámá àrí àwí ó ti dín ìkẹwà ó ti gbogbo bá ló kó sálọ. so nínú okùn kan tí ànábì sallallahu alaihi wasallam ní kí á lè ojú ó lé á lè wá ń sọ fún ànábì pé à ah, èmi náà tó ti àwọn obìnrin ẹni tó sì ní agbára ànábì sallallahu alaihi wasallam wá sọ fún pé a máa dẹ́rùdọ́ ẹ̀ á tẹ̀kú nà mí ní ìmọ̀sí láti àrùn nà mí mọ̀ọ́sà kété kò wọ́ ni kó jẹ́ pé ipò tí ànábì àrùn wà sí ànábì mọ̀ọ́sà òun náà ló wà sí mi tó Ali ibn Abi Talib òun náà ló wá wà nínú àwọn mùlàfà ọ̀rọ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ bí ẹ̀gbẹ́ gan mú Ànábì sallallahu alayhi wa sallam. ìrẹ̀lẹ̀ kẹta nínú àwọn ọ̀nkù Ànábì sallallahu alayhi wa sallam òun ni eégún Bàgádì èyí tọ́lọ̀ ọba àlejò láti torí ẹ̀sùn odidi túra kalẹ̀ òun náà ni tani òun náà ni Abu Lahab òun náà ni Abu Lahab ó jẹ́ pé ọlọ́ọ̀bá àlejòọlá sọ súra òjì ti kalẹ̀ sí sábọ̀ odidi súra lágòkè nílẹ̀ tí súra yìí a máa wá kà á a máa kà nú ọ̀rá yẹn ní ọ̀rá yẹn a máa kà nú náfílà a máa kà jẹ́jẹ́ kọ́nà tí ẹ bá tún káàgbá yóò tún máa gbégbé yóò tún máa gbalada lórí ẹ̀ lórí arábí kọ̀ọ̀kan yóò máa gbalada mẹ́wàá ẹni ti ṣẹlẹ̀ sí ẹ̀ńtọ̀ àwọn tó àwọn èèyàn lọ́dọ̀ wa <laughs> wa fún ni oríṣiríṣi wa ni wọn àwọn mẹ́wàá tó yẹ káwọn tó ní àwọn fi ń wówó ni ẹ oní tàbá tí àdá yẹn là fi ń wówó ẹsùn tó yẹ <laughs> ẹ sì mọ nígbà tí dáa du pẹ̀lú ọ̀gá rẹ̀ lọ́dún kan yíò wá ní káwọn ọmọdé tó máa ṣe kí ni káwọn kàtàbá tí àdá fún ìjọ ojú ọba yìí fún ọmọ kàtàbá tí àdá fún yìí kọ́dà wọn kàtàbá tí àdá fún débi pé wọ́n tún wá ń kọ́ lórí fún wọ́n tún lórí fún wọ́n lẹ́jọ́ kan nínú orin tí wọ́n sọ pé Sùlẹ́mánà sábà ti wọ́n ti bẹ̀rẹ̀ orin wọ́n wá pọ̀ wá wọ́n máa lé lórí wọ́n máa ṣe bíi wọ́n máa ṣe sábà ti nígbà wàá kan wá ní à rẹ̀ wọ́n ká adébì kan ẹ ó ní owó tó ń kọ́kọ́ rí títẹ́ mílíọ̀nù ló pè mí ẹ àbí tírí mílíọ̀nù ó tà pé iye kan ó ní káàdì <laughs> káàdì rẹ̀ <laughs> ó ní lòun rí látara tàbá ti àdá yẹn náà ló fi wá dá wákà o rí yẹn làfi wówó ẹnìkan tó ní kí ni <laughs> olówó làwọn fi wá tó àti mọ́tẹ́ sí rí ààrẹ rí ẹ̀ láti kò tẹ́lẹ̀ ẹ̀dọ́ àlùkò láti fúnra rẹ̀ kò tẹ́lẹ̀ ẹ̀dọ́ kí ni ẹnu fún àlẹ́ ìṣòwò àlejò ọ̀sálàmù òwúwo àmú àyà kùránù kan àwa sọ ti bá kan kára fún owó ìdí òyì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni pé àbíkálà fi ń ṣe kíní kan káwá ní ah, ẹwà kan eléyìí ẹwà ti fún mi ẹ̀sán láti orí kóòtù àbí ẹ̀hàn àyà kan ẹwà ti kíní kan káà nílẹ̀ àbí ẹwà fún olójú gbogbo àwọn iṣẹ́ àwọn ṣàyàfíìmù náà ni pẹ̀lú ọmọ wo kí alukur'ani kò tàwọn fẹ́ kó ṣe alukur'ani bí daa. Ọ wọ́n mọ̀ pé tó bá ṣe kíni tó bá rọ kwáńdù alukur'ani wọ́n mọ̀ pọ́nlọ́wọ́ rọ kwáńdù rẹ̀ ẹ́ tó bá ṣe bí tọ́ ó ní kọ́dà wọn a máa fi ẹ̀jẹ̀ háìtọ̀ obìnrin wọ́n ti fi hàn àwọn àyà kan àlùkò hàn àwọn ẹ̀mí pàṣẹ. wọ́n hàn mí ẹ̀ ìdájọ́ náà sọ fún wa ní pé nínú akọ wèrè iṣẹ́ ìkíná púpọ̀ rẹ̀ iṣẹ́ mú ibà ìdá ẹwà tó bá fi ọkọ̀ obìnrin tí ó gbà tó á lọ́wọ́ gbà ọ wà mú ìkíná púpọ̀ rẹ̀ ọ wà lọ́wọ́ akọ wèrè ìwà àgbẹ̀rẹ̀ ìwà àhàn kíni ìsìn yóò mú lójú yóò kọ orúkọ rẹ̀ yóò kọjú rẹ̀ síra wọn ẹwà tó bá wé tó bá wé náà omi wà wọn ní kó lọ lè rí mọ́ àrò omi tí wọ́n ti máa ń dáná gbogbo gbà ògbà tó bá ti ń dáná tó bá ti ń kó náà báyìí lérí ọmọ ọmọ gbóná tó bá wà ní yóò máa pariwo rẹ ní ká wọ̀lùwọ́n fẹ́ ó wọ̀lùwọ́n fẹ́ fọ́nà kó dẹ́sẹ̀ iṣẹ́ ṣàyàfíìlì náà ni wọn ìlú máa sí ìlú bẹ́ẹ̀ fi ṣe yàn wọ́n lè ṣe àjàkúká fún yàn àyà kùránì náà ó tún mú ẹwọ sí àdìjọ̀nú àyà kùránì ó náà wọ́n mú tọ́lá mú àyà kùránì nìkín omi wà wọ́n ní ìgbẹ́ ẹranko kan ní ìgbẹ́ òun fi kíni òun ṣe gàrí rẹ̀ ẹ bá ti ẹ fi ìgbẹ́ fi láàrin rẹ̀ ẹ ẹ bá

ní nǹkan táwọn àlùjànnú kọ̀ fáàmù fúnra wọn ni gbogbo àwọn nǹkan yẹn àwọn kan máa ní kálọ̀ lè wá wá ẹ̀yẹn láti gbé kẹ́kẹ́ gíní àwọn kan wẹ́ ní fúnra ni àwọn kan fáwọn ti gbé gíní àwọn ti jẹ ní ẹnì gbé láti mọ̀ kó ti jẹ ní gbé fún àwọn ẹni fúnra so ibi agbára tọ́lọ̀ bá dìgbà láti fún ṣe ìtọ́ ni agbára wọn ẹ̀ ìrìnà wọn gbogbo àwọn nǹkan wọn ti fèèyàn lọ àlùjànnú lè lo ní ti báyìí sìn kó kàn lẹ́nu ìṣẹ́jú ó lè fi ọ́lẹ́dì ní ọ̀rá ìgbóni ìgbéka ìgbájú rẹ̀ èyí ó kàn gbé ní ìkádà ní oṣù kọ́bí àgbè yóò kàn gbé ìkádà ní bẹ́ẹ̀ báńkì ní ló ti gbé ìgbé sọ́dọ̀ rẹ̀ níbi agbára tọ́lọ̀ fún wa tó yíò ní wàá sọ fún ọ pé tọ̀ tó bá ti mọ̀ pé iṣẹ́ yìí o ìjọba yìí ló bá ṣe o tó bá ti ń ṣe ó máa rí tẹ́tẹ́ mílíọ̀nù lójoojúmọ́ káàkó ní dààmú nítorí wọn kàn fẹ́ kó o ṣe ní pé nǹkan tó fi ṣe kíni tó fi ṣe rọwà bí tó fi jáde kó ní Islam ó ní sàmúfẹ́ kó ṣe tó bá fi ṣe báyìí dé yóò máa lọ lórí yóò máa lọ lórí wáyé òun náà ló fà tó fi jẹ́ pé ẹ rí pé àwọn òògùn jọ òun nìkan kọ́ ní ẹ táwọn àjẹnú nǹkan wọ́n máa upgrade ẹ wọ àwọn nǹkan mìíràn nìkan máa lọ fún àrísì wọ́n nìkan lọ lè wá pampasì wá ṣé wọ́n lo pampasì jọ òun àríjẹ́nu ṣe mọ̀ tó wá pampasì tó ti wà tó tó lò yóò nìkan lọ lè wá pampasì wá ẹwà rẹ̀ lómi yóò máa wá sí yóò máa wá sa pápásì káàkiri ẹni ní ni ọlọ́lẹ̀ wá pátá obìnrin wá àríjẹ́ nígbà tó ní wá wá mo tó ápù ìjọ kan obìnrin kan wà ní mọ́tò tàbí ẹ̀sọ́rọ̀ tí èmi pọ̀ ní ni obìnrin yẹn ó wá wá ó sì fi sínú báàgì rẹ̀ padà ẹ̀wọ̀n kaba wọn wọn ti wá sóyè ní kéèyàn ní ẹ̀dùn tá a sọ nù ẹ̀dùn amagbégbé ẹ̀rín ni nítorí kíni nítorí àtẹ̀wò àwọn ará bí wọn nìkan lọ lè wá nílé wọn nìkan lọ lè wá àwọn pátá obìnrin wa kọ́dà wọn ni wọn máa bá a débi pé àwọn ẹlòmíì ó sì mú obìnrin míì wọ́n sì mú balẹ̀ lọ́ba yìí wọ́n mú balẹ̀ lọ́ba yìí wọ́n sì kó páàkì lọ́gbẹ́yà wọ́ ó sáà ti kára ẹ̀ náà ni ọ̀yà wọ́ kó bọ́ fún apáyà máa lọ so ìta àwọn ṣàyàtì yìí kò sí káàdìjà ló gbogbo àwọn kẹ̀kẹ́ káàdìjà ló bá níbi ẹ̀kọ́ ní gbówó ràn tó fi mú lọ́jà àmọ́ torí kí ni wọ́n sàfẹ́ káwọn yẹn ṣe kí ni wọ́n sàfẹ́ káwọn yẹn rí fún náà so wọ́n á máa wá lu alukurani náà bẹ́ẹ̀ wọ́n á máa lu alukurani náà ọ̀rọ̀ lọ́wọ́ bá àlejò ọlá wọ́n máa ṣe bá ní ọ̀nà tó jẹ́ pé kí ni owó tàbí ṣe kí ni ìwọ́n tó bá sọ pé òní lóògùn ẹ̀ tó bá nígbà náà ogun ẹbọ ní o àwọn àlẹ́ àdélé ni ó dá alukurani ó kọ́ lọ́ọ̀ náà ló lóògùn ẹwù tí wọ́n gbà wọlé fún wa rà ó kọ́ lọ́wọ́ náà lálò so bídà ti lọ òun náà ni pé sàbátì àdá ẹ sóra tó ní mọ́tà yìí ọlọ́run bá àlejò ọlásọ̀ kalẹ̀ nínú àwọn súwà kùránì náà ní bákan náà níbi àwọn súwà yòókù náà èyí ti súwà bí ẹ̀ máa bẹ̀rù bí ẹ̀ bá gbọ́ bí máa mọ́tà ní báńkì tàbátì àdá gbogbo àníjà lómi náà ò ní kí mú bẹ̀ mọ́ àéṣe ó sì máa ké tàbátì àdá jojúmọ́ ẹ máa bẹ̀rù

pé kàfáàtíà nígbà tó bá sọ pé tó bá tọrọ àdúrà kan ẹ kàfáàtíà a níbi ẹ̀rí tẹ́lẹ̀ yìí àbí sóra nínú Al-Qur'an àtúnwá níbi ẹ̀rí pé ọba wá sáà náà fìkìrì ẹ̀bọ́jú so àtúnwá níbi ẹ̀rí fún tàbátì àdá pé ọwọ́ ti tiẹ̀ àyè fi bọ́jú ẹ́ àtọwọ̀ ẹ̀yìn ọwọ́ báyìí ni àtàlámùtà bá mọ̀ wọ́n mọ̀ pé ìtẹ̀lẹ́ lárúgbẹ̀lẹ́ bẹ́ẹ̀ so gbogbo ẹ̀ náà ẹ gbogbo ẹ̀ náà pátápátá ọ̀rọ̀ ọlọ́wọ́n bá rí ìjọlá ni èyí ló fi pàdúrà fáwọn èèyàn ẹ èyí òun náà ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wípé ìwà táwọn ilé ìwú tọ́lọ́run ti gbẹ́ni tó ti tọ́ dáadáa pa wọn òní wọn náà múra sí ẹ nígbà bá ti àdá ìwà tábùlà àbí wù ẹ àbí ìwà tí abúlà wù tọ́lọ́run bá rí ìjọlá ní yíwọ̀n títí kó máa fọ́ káàkiri nígbà tó bá ti wà abúláhà tó sì wà abúláhàbí tó bá ti wù ó bá máa kàbà wájú àná ó bá ìjà kò nù kùránì rẹ̀ ẹ̀dì bá rí sí ìdí ó bá ó bọ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ìjọlá ẹ̀rí súrà yìí àwọn mẹ́ta tí àwọn ọkọ ànábì sallallahu alaihi wasallam èrí ti ìran mẹ́ta tí wọ́n pín sínú súrà yìí àwọn ọ̀rọ̀ èrí ti wá wà nípa kí ni tó pa tó fi sọ̀kalẹ̀ sábàbù nùzúlù nínú àwọn ọ̀rọ̀ tó wà lórí ẹ̀ <clears throat> òun náà ni àbí tó wà ní sọ̀rí Bukhari àti sọ̀rí Muslim ẹ̀rọ hadithi hadithu Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó ní lámà nazalat wà á bèrè àṣírọ́tà sal aqrabin wọ́n nígbà tí áyà yìí tó sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam sọ́rọ́tù ṣùràrọ̀ àyà tó fourteen tọ́lọ̀ ọba àlejòlá ní kìlọ̀ bá àwọn ẹbí rẹ̀ tí wọ́n súnmọ́ jù wọ̀rọ̀ ìtọ́ka nínú homol mọ́kùnrin ẹ̀yìn tabalọ́wọ́ ní tafsiru al-Imam Tabari ẹ̀ ó wà nínú sọ̀yí Bukhari bẹ́ẹ̀ àti sọ̀yí Muslim ó wá tẹ̀lé pé wọ̀rọ̀ ìtọ́ka àtàwọn ìdílé rẹ̀ àwọn ẹbí rẹ̀ nínú homol mọ́kùnrin àwọn tó jẹ́ kí ni àwọn tí wọ́n wà sí àhínú wọn nígbà tí alimami Nawawi ṣe sharuhu hadithi yìí wọ́n ní wàbá yóò há ní ìbára ayé wàrà sọ̀ká nínú homo limosilisi wọ́n ní ìtò hàn níbi ayé àyè pé annahu anna qawlahu wàrà sọ̀ká nínú homo limosilisi kana qur'ana wọ́n ní ó wà nínú qur'an tẹ́lẹ̀ ó wà nínú tí wọ́n máa ti kíni tí wọ́n ń kà nínú qur'an tẹ́lẹ̀ wọ́n mọ̀ ní ó ti hajj sí làwọn tó wù so lẹ́yìn ọlọ́run ọba àlejò aláwá ti kí ni ó padà wá pa kíkà rẹ̀ rẹ̀ ẹ́ ó pa kíni rẹ̀ ó pa kíkà rẹ̀ rẹ̀. wọ́n ní àbá abdullahi bin abbas wọ́n nígbà tí ayà yìí sọ̀kalẹ̀ fáànà sallallahu alayhi wa sallam wọ́n ní kharaja rasulullah sallallahu alayhi wa sallam hatta fa'ida sọ́fà anabi sallallahu alayhi wa sallam anabi wá jáde báyà ti sọ̀kalẹ̀ gbàrà báyìí anabi bá jáde anabi bá gun òkè sọ̀kalọ̀ àníwá ní ya sọba ha ìbàdí ẹ̀ pé ẹ káàárọ̀ o láàárọ̀ kùtùkùtù àníwá bọ́ sí àpáta àníwá lọ́gbọ́n wàkọ́ọ̀lù manhada lẹ́dí yahdu àwọn ọmọ bẹ̀rẹ̀ sọ pé àtàlẹ́ ní pariwo báyìí nítorí pé ẹ̀bá bẹ́ẹ̀ kéde eré àpáta tí ò sí máìkì gbà wọn eré àpáta ni ó lọ ó wá lọ sí àpáta àkọ́fà ọba kéde àwọn nípa lè lóyún kọ́ọ̀lù Muhammad ayọ́dà Muhammad ní fọ̀jọ́mọ̀wò ilé yìí gbogbo bá kójọ nígbà tó ń gbọ́ pé àlẹ́ sọ̀rọ̀ láwà lè sọ́là mi ẹ àwọn Yorùbá sọ pé òpè ni onímọ̀ọ́sọ́mí ni onísọ́lá ẹ máa tó pé àlẹ́ sọ́lá náà ẹ láti máa ń sọ bàbá mi ẹnabẹ́yà ń sọ wá ọkọ̀ wa lè débẹ̀ ní ìdìbò ní ṣé ìjàkùdàkùdà wà bẹ̀rẹ̀ nígbà wá bẹ̀ wá níbẹ̀ tán ni wá ní ẹ̀rá pé ìpọ́tìlì mi tú ni lórí ah! àmọ́jọ́ tó ti kọ́kọ́ ní wọ́n pẹ̀ ọ̀hún ẹ̀ ó kọ́kọ́ dáhùn náà kí ní kan ó sì ọ kékeré àfúnmọ́tí ah, pé tó fi ní kan ó pè ní wá yóò débẹ̀ gbogbo ọpátápátá wá jáde bàbá aláàbíwá ní yàbá ní fúlàn ẹ̀yìn ilé lágbájá yàbá ní fúlàn ẹ̀yìn ilé lágbájá anáàbí ń pè wọ́n ní ìdílé ìdílé yàbá ní fúlàn ya bani abdi manaf ó tún pé ìdílé abdi manaf ya bani abdi muttalib alábi tó pé ìdílé abdi muttalib ìdílé abdi muttalib tánà bí pé ìdílé ìdílé àwọn tẹ́sán ti àwọn bàbá rẹ̀ nù àbútọ́lì bí bẹ́ẹ̀nu wa àbújáàlì bẹ́ẹ̀nu àbúláàbí bẹ́ẹ̀nu wa tánítún bẹ́ẹ̀nu wa hamza ń bẹ́ẹ̀nu wa al-abbas ń bẹ́ẹ̀nu wa alábi wá pè wọ́n

oríṣiríṣi ìsàlẹ̀ àpáta yìí tí ń bá sọ fún yín nìsín ipe àwọn ẹlẹ́sìn àwọn kan jẹ́ síbọ̀ o sábọ̀ agbóhùnjà wa o àmẹ́bí ní àbúntùmùsọ jẹ̀lẹ̀ tẹ́gbà mi gbọ́ abẹ́ ìgbà mi gbọ́ ọ̀rọ̀ ìwòkùn wọn bá sọ pé máa jà rọ́bìnà àlẹ́kìtàkẹ́ ìbàdàn àbí ẹ̀kúrẹ́sì ọ̀ pẹ̀lú rẹ̀ yìí àkàrọ̀ ọmọ lọ́wọ́ rí. tòṣìṣẹ́ eléyìí ní ìtumọ̀ rẹ̀

tó bá sọ fún kójú ọ̀rọ̀ báyìí àbíkẹ́ tó jáde òun ẹ̀nà wọ́n ti ta òun tó ti ń rọ̀ lóòótọ́ nítorí kùrọ̀ rẹ̀ lómi ànábì wa tó kùrọ̀ òun náà ló fà tó fi jẹ́ pé àbútọ́lì tó fi jẹ́ pé àwọn ọ̀nkú ànábì sallallahu alaihi wasallam ìdìkan fún ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé má jà rọ́bìnà àríkà kẹlẹ̀lá wọ́n náà

wà ní àti ah, bá sọ fún yín buhari fẹ́ gbà mí gbọ́ ìwọ ìdọ̀kẹ́ <laughs> ìwọ ìwọ tó yẹ pé ó ti bá kó bí nǹkan o lè ṣe ah, o lè ṣe odidi lélẹ̀ tó ah, ẹlòmíì ń bẹ ó jẹ́ tó irú àbá ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bẹ́ẹ̀ ni ẹlòmíì ń bẹ tó náà ní irú tàbí náà lọ́wọ́ tọ́lọ́ ń sáà rẹ̀ pẹ̀lú ìwà dáadáa ó jẹ́ pé wọn ò máa ma ni wọn ò máa ma wéwèé wé ó náà bá sọ fún wa pé ìjọba yìí ṣe wọn ah, ni a onílẹ̀ tó lè parọ́ wọ̀nyí náà ìwà ṣe garanti kìí ṣe garanti pé káwọn ló ṣe kí ni káwọn gba òdodo tó gbé nítorí pé kò jẹ́ garanti bá nàìjíríà wà lọ́wọ́ sálàmù ẹ̀rì àti ìfà sọ̀rọ̀ òun nígbà tí wọ́n á rọ́kọ̀ tó náà parí nígbà tí bàbá nàìjíríà wà ẹ́ orí ya ìsàlẹ̀ kún jẹ́rẹ̀ àárín níbi òkú ìṣẹ́ta kọ́ òun pé ààbò lè bá ṣe fún mi kí n wà lábarapá ẹ̀ nígbà tí kí ni kí n máa fẹ́ kí n wà lábarapá nígbà táwọn yóò bá lé ọjọ́ jáde kí sọ́jọ́ ní àwọn ní ní wọ́n lè jáde tó béèrè nítorí pé àárín wá jókòó sí nǹkan kan kò sí wàhálà kan so àmẹ́lì náà ó surprise àmẹ́lì ẹ wá wo tó ti surprise àmẹ́lì láti gba òun ló tẹ̀wá sí nínú òun ní ìjọba tẹ̀wá pọ̀ wáyé nígbà tí wọ́n wá sọ bẹ́ẹ̀ tán pé àbára lọ́wọ́ rẹ̀ rí o àtiwárí gbọ̀gbọ́ àmìsọ̀lá àzọ́ra tó sọ pé ga inni nadirun lakum bayna yaday àrẹ́bìnrin tó bá rí bẹ́ẹ̀ o láti ẹ̀sùn tòmí o mo ṣe dúró yìí o olùkìlọ̀ ni mo jẹ́ fún yìí o bẹ́ẹ̀ ìnà yẹ́dẹ́ yìí àdáàbò ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀ mo jẹ́ olùkìlọ̀ láàrin kíni láàrin ìyá ọlọ́wọ́ bá àlejò láìlọ sí gbogbo ìyá yìí túmọ̀ iná ni pé mò ń kìlọ̀ ìyá ọlọ́wọ́ fún yìí o pàtàkì sọ̀rọ̀ àwọn àlẹ́ ala àpọ̀fàrà àbúláhà kábà lak inú èdè yorùbá nígbà lè fi wí ẹ́ tí ó ṣe gíní tí ó kùnú bí èdè lárúbáwá wọn òun náà lè fi bá sọ fún ọ pé a kà á da fún ọ kábà lak ya Muhammad ó bá kọjú náà nàbí sallallahu alaihi wasallam ó bá wí tó wí ó ní àmà jama'tana illa li hada kò sí onye tó torí ẹ̀kọ́ àlè báyìí lọ tẹ̀gbẹ́nu kiri jíjì ní ọmọdé inú ẹlẹ́gbẹ́ jẹun lọ́wọ́ nígbà tí ó yà lọ́jọ́ mọ̀ ìlú òlàmọ́ lórí lẹ́lẹ́ látẹ̀wà jẹun <laughs> ẹ̀rọ ìgbẹ́ fẹ́ wẹ̀ ní orí ìwẹ̀ ní máa ti náà ó wá ní àmọ́ ìjàmbá àtàná ìlà kò tó fẹ́ sọ ju irú eléyìí lọ fún wọn lẹ́yìn ìgbà tó ti gbé pé dábùkàtì àdá àbí ìlàhàbí wọ̀tàp ọlọ́run wá dá padà fún oṣù fún balẹ̀ ó ní dábùkàtì àdá àbí ìlàhàbí wọ̀tàp ọlọ́run bá àdúgbò ọlá ní òkú kó máa bá ọwọ́ àdílà àbí méjèèjì wọ̀tàp bá ẹ̀ gbọ́dọ̀ wọ̀tàp bá yìí nìyí ẹ̀ ìdúmọ̀ náà ni pé ó sì ṣòfò sẹ́wọ̀n àti ilé ìrọ̀mọ̀ ti dé pé ó sì fi ilẹ̀ pé ètò ti jẹ́ ẹgbẹ́ kó máa bá òfò kó máa bá ọ̀rẹ́ méjèèjì ó sì fi ṣòkò báwọn náà pẹ̀lú tó ṣe so wọ́n ní àwọn kan ní àyà yìí tó máa fi sọ̀kalẹ̀ yìí wọ́n nígbà táyì wá sọ̀kalẹ̀ tán délẹ̀ pẹ̀lú àgbàṣẹ́ ni a ti rọ̀ àtòwú màá nágbára fi záwùsì ha wà fi hà nígbà tí ìyàwó rẹ̀ ó mú jẹ̀bi ìyàwó eléyìí fún ọkọ ìyàwó eléyìí ọmọ ògbé sàgbọ́dọ̀ mi wà tó jẹ́ pé ọkọ yẹ eléyìí ìyàwó ṣe ìyàwó ṣe máa tẹ̀ kí méjèèjì pé irú àwọn ìyàwó wọn ni ìyàwó náà ìyàwó ìdíkọ́ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين اي يا فرعون نبا فرعون ده بقى بيقول ده ترى بيه سايت فرعون اهو ايه ترى بيه سايت وباي ايه في كده ده بيه اني ايه في كده ده بيه اني اني اوف كيفه tẹ̀gbẹ́ ní ìtẹ̀lẹ̀ kan jẹ́bẹ̀ káìsì gbogbo ẹtí máa ń débẹ̀ ní ọmọ ìjọba ní ọmọ ìjẹbẹ̀ so àwọn ọba mísírà náà máa ń pè ní àwọn tó ti pé jẹ́bẹ̀ ní tìí ìràúnà ànábì Musa ti bá ìtẹ́jẹ́ sáwọn fèrè ìràúnà ní ìyẹ́wò pé à tí mo tẹ́ dá ọmọ kó bú ìlú ìràúnà lọ́wọ́ ti wà máa wùdá à tọ́ ìràún ẹwà wò ìyàwó rẹ̀ ó ti rí ẹnu awọ àwọn tí wọ́n jẹ́ ẹni rẹ̀ ànábì Nuh alayhi salam ànábì Lut alayhi salam ẹwọ ìyàwó wọn ti ya ilé ìyàwó àǹgẹ́jì ẹwọ ìyàwó wọn ti lè léwu ọlọ́ọ̀bá ní sọlá dìbò sọ fún wọn ni pétọ̀ ẹ àlà yóò àyàfi kí ni ilà bùrọ̀ àtàkà ká láti sílẹ̀ lọ́ba nìyí àyàfi ìyàwó rẹ ti ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti bá lọ. so ẹwọ tọ́lọ̀ọ̀bá ní sọlá ti láàrin so ìgbà míì wá sí tó jẹ́ pé méjèèjì ni àtọ́kọ àtìyàwó gẹ́gẹ́ bí àbúlà àbí àtàbúlà àbí àti ìyàwó ẹ̀ ó mú jẹ̀lé àwọn méjèèjì jọ ya ilé ní púpapọ̀ ni wọ́n jọ wọ náà ni láàrin méjèèjì so àlejò ọlá kéde náà rẹ̀ tó sí jáde láyé nínú àwọn nínú nínú àwọn ẹ̀ rẹ̀ wà nínú àwọn àpẹẹrẹ pé

wọ́n ti kí ni wọ́n ti kú lórí kókòrò wọn títà bẹ́ẹ̀ òun náà nígbà tí nígbà tí wá gbọ́ ó wá pé àti wọ́n sọ̀kalẹ̀ fún ọkọ ó tún wá fi tòun náà fún bó ṣe dìde nu àdájì ti wà ní Kaaba àti Abubakar wọn àtàlẹ́ sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ náà jọ wà wọ́n ní kó ti nínú ìjà rọ wọ́n ní ó sì kó ẹ̀kún òkúta àwọn òkúta wẹ́wẹ́ ó kó sí gbogbo ẹ̀ tó báyìí wọ́n ní wá kọ̀ bájà yìí Allahu bá sọ̀rọ̀ ha á tó ìgbà ìṣọ̀lá wà lọ́sọ̀lá nígbà tó dé sáà nígbà báyìí pé ọlọ́run kẹ̀ tó rí ànábì yìí ànábì ní ọjọ́ pẹ̀lú àgbàrá àgbàkà ni o kò sí ànábì nìkan sí ní ilẹ̀ nìkan bàbá ọlọ́dẹ ọwá dé wọ́n sọ fún àwúbákì pé ìrẹ́ àwúbákì iná sọ àhílàkà pàtàkì ní adáwò ìhàjú ni èyàn rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ mo gbọ́ pé wọ́n ní mú mi wàláhì láwàjá tùmú làdọ̀rọ̀kùnrin hádà lè fi hìrìbà ó ní káàkiri bá ilé àyè àwòkúta ẹ̀kú wọ́n

àbá àtọ́ni kò ní sáárí yóò bà yá láyà wọn ṣàgbé ọ̀dọ̀ ìyàwó àbúlà àbí wọn kan kí àkọ́kọ́ ní lálàtí wọn ọwọ́ bẹ̀rẹ̀ sí kọ́ ni ó ní mùsàmùsà máa ń àkọ́ ìnà wà ámúrọ̀hú àbẹ́ ìnà wà dínàhú kọ̀lẹ̀ ìnà ìwọ̀n kọ́ ni ó ní mùsàmùsà máa ń sẹ́yìn tó fà náà ní Muhammadu ẹni táwọn ọmọ tẹ́lẹ̀ ní ẹni táwọn ọmọ yìí ó wá ṣe jẹ ọwá ní mọ̀dá màmá ẹni ewu ẹni táwọn ọmọ bú afọ ìná àfẹ lábẹ́rẹ́ o wà á mọ̀rọ̀ bú abẹ́ ìná afẹ́ rẹ̀ ọ̀rọ̀ tó pé wá ayapa rẹ̀ wà ní ìnáwó kọ̀lẹ́ ìná ẹ̀sìn tó ti lóun pé ọ̀gá kọ̀lẹ́ ìná àìsàrà fìdà àmì kankan ti pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tó mọ̀ sọ̀rọ̀ wájú bó ti wá kọ́ ni ó dá ẹ̀ tó pàtẹ́wọ́ tó kọ́ ni ó dá tó káfẹ́ òkè tí ń pàtẹ́wọ́ ọ wá kọ́ ọdún dáa pàpàlà abubak abubakar wá sọ pé ya Rasulullah ilé òṣìṣẹ́ a máa tààrọ̀ ọ̀há rọ̀hájìká ó ní à ó rí ní ó mà rí ọ̀ kọ́ọ̀lá àmẹ́sọ̀lá wá sọ pé àmọ́lásìkò oníṣìí ọlọ́run gbòdì ọ̀tá lọ́wọ́ rẹ̀ orí arájọ́ anímọ̀ràn àdìrí làbọ́dì àkádà láwùn bá sọ̀rọ̀ àná àdìrí ọlọ́run bá àdìkẹ́ láti kíni ó ti gbé ojú rí yẹn rẹ̀ ó ti kíni ó ti gbé kójú dájú rẹ̀ kó lọ́dọ̀ ni wàkàrà kùráì ìnáma tùsàmì Rasulullahi sallallahu alaihi wasallam mùsàmàmà wọ́n lásìkò yẹn nígbà tánàbí nígbà tọ́lọ́ muhammad anabi mọ́jẹ̀mìnì tàbáyà náà máa ń síbẹ̀ àwọn alùsùn náà wọ́n bọ̀ láwọn ọmọ pẹ̀lú alùbídíà àbí wọ́n làwọn alùsùn náà wọ́n làwọn onígbìnì wọ́n làwọn ẹ̀sàlù oníbídíà so wọ́n ní yàtùbù náà wàyà jù náà wọ́n máa bú ànábì sallallahu alaihi wasallam ẹ̀ wọ́n sì máa pè ní mùsàlám ẹ̀ ànábì ní ẹ̀sìn mani lima sọ́lọ̀kọ̀ láwù á ní min azà kúrẹ́ yìí ẹ̀sìn mani bí ntọ́lọ̀wọ̀n bá àdékẹ́lá bọ́lọ̀ ti sọ́ mi kó o níbi ìnira àwọn kúrẹ́ yìí ànábì ní yẹsùn bóna wà yàjú wọ́n máa hàtákì mi wọ́n máa bú mi wà yàjú na mùdàmàlán wọ́n máa bú mi ó sì máa tòmí ní mùdàmàm wà á na muhammad muhammad sì ní àwọn àwọn sọ mí bẹ́ẹ̀ bá ẹ́ <laughs> nígbà ó <laughs> di pé ìjáwá dé oníwá ṣe kí ni oníwá jòwe eléyìn ọ̀rọ̀ kan náà làwọn oníṣẹ́kùnrin nípa sábàbù ìjú rẹ̀ àbáwá Ibn Jarir àtọ́bàrí alayhi rahmatullah al-Imam Qurtubi wọ́n ní wàkíl wọ́n náà mẹ́ sọ pé inna sábàbà ما حكى عبد الرحمن بن زيد أن أبا لهب أتى النبي صلى الله عليه وسلم فقال ماذا أعطى in amantu bika ya muhammad wọ́n ní bàtà nàbí wa ń pèpè wọ́n ní àbúdá àbí wa bá nàbí sallallahu alaihi wasallam muhammad kí tiẹ̀ ní kí ni wọ́n fún mi ní má tẹ̀lé ọ ẹ̀yìn kábí ẹ̀lé mi náà wá sọ pé abẹ́sẹ̀ kí ni èmi náà fẹ́ tẹ̀lé kí ni kí ni ìtọ́jú náà gbà ìdí ń bèèrè nítorí pé báyá ipò kan ẹ̀yìn kí ni ìtọ́jú wọ́n fi ìtọ́jú wọ́n fún mi àrẹ́bí ní wàhálà nàbí sallallahu alaihi wasallam sáàmà yóò sọ ìmùsùlùmù ìdá àwọn mùsùlùmù máa ń gbà náà ìwọ́n ló gbà dáa pé pé wọ́n lè ti pé àwọn àbíọ́ jẹ gíní àbíọ́ jẹ àbá jíní àbí àbáfíọ́ jẹ alárànṣe mọ́sálásí anábì ní ìtọ́ fún àwọn yókù náà wó fún ọ náà kọ́ọ̀lá máa di àléyìn pọ̀jù ó ní kò tún sọ́dá kan ní yóò alábi wá ní wà á yìí ṣe ìdí ìtàbù alábi ìgbìlẹ̀ tó ń gbà kí ni nǹkan àbí ìjà tó fẹ́ kí ni tí a tó fẹ́ kí wọ́n fún yín kọ́ọ̀dà dábà lè ha dà mí sí i a ó ní ẹ̀jì fún màrí rẹ̀ sí ilé an àkúnà ana wà ha wùlá ìsàwà àtẹ̀lé àtàwọn yìí àjọwà máa ṣe dédé àwọn dìláàdì àwọn mẹ́rú àwọn àbúrá ìfún màsóòdì àwọn àwọn láàjọ wa máa ṣe kí ni láàjọ máa wá ṣe déédéé láàjọ máa láti ẹ̀sìn kankan wọ́n ní fàá ń wọ́n ni àwọn ọ̀rẹ́lẹ̀ ìṣẹ́lá tí wọ́n sọ òun náà ni pé wọ́n ni káàlẹ̀ ìdá wà padà àlà nàbí sallallahu alaihi wasallam wà bùdún ìtọ́làpọ̀ ilé ìhìn àbúlà táwọn sábà ti tọ́pọ̀ ànábì fún akọ́ra wọn pé abẹ́lẹ̀ lè rí àti sallallahu alaihi wasallam yẹn wọ́n ni sábà wá kóra wọn jọ àbúlà àjò wà lórí pàdé wọn pẹ̀lú àlúnàwó wọ́n wà bẹ́ẹ̀ lọ́wọ́ àbúlà àjò pé àròsílẹ̀ láì sallallahu alaihi wasallam yẹ àwọn àwọn yóò máa wá sọ fún àbúrò àbí pé a ń ta àìláàmù bí ìlú ìlà pétọ̀ afẹ́ bèrè nípa rẹ̀ ìwọ ló mọ̀ jù wá lọ tẹ̀fọ́n máa ń bèrè náà ládùúgbò ẹ̀ kọ́lọ́mọ́jú ó bèrè lọ́wọ́ táyà ìdàkejì bó ti jẹ́ gẹ́lẹ́ ni ó sọ tá àwọn máa sa àwọn tí ò lójú sí àwọn ọmọdé ní kí máa ń sí òfin yàn ẹ̀wọ́n tó sọ ń parẹ́ kò ní sọ pé àwọn ọmọdé ní kí máa kúnlẹ̀ ẹ̀yìn kí tó kóta àfẹ́ ti kíni kóta àfẹ́ ta ọlá gbóná yóò wá ní à àwọn ọmọ sáré kíni wọ́n ní àwọn ọmọ tí ó bí nà àwọn ọmọ sáré gbé mílíkì fún ìyá wọn ẹnu náà ní wàá lọ lè fi wàá ní kéde pé à àbá òun tó mílíkì fi àrẹ òun kò ní ìdí òun náà ti kó pé kíni ó ti rí tó fẹ́ gbámú gbámú àbúlà àbí nígbà tó bá bẹ̀rẹ̀ àbúlà àbí pé ìwọ ló mọ̀ ìwà lọ́wọ́ kí ni kàtó fẹ́ sọ fẹ́ kúrò láwọn àbúlá ìnáwó kàdáàbọ̀n sáàhìr ó máa yọ máa sọ fún ọgbẹ́ ìnáwó kàdáàb òkúrọ́ ni sáàhìr kọ́dà òkìdání ẹwù sọ́bàmù yóò ní òkúrọ́ làlẹ́bí yóò ní kíni yóò ní òkìdání wọ́n ní táwọn yìí bá ti wá gbọ́ ọ̀rọ̀ tó sọ yìí ọ̀yẹ̀bì òun náà ń hù wọ̀láyẹ̀ lókùnà wàlá yẹ kọ́ ọ̀nà wọ́n wá sí kí ni wọ́n wá padà wọn ni ọba àti sọ̀rọ̀ àwọn àlùkò làmá wọ́n nípa àtà wà fún wọn ni kò sí pé àwọn kan ti wá ń jọ kan yẹn wọ́n nípa táwọn yìí wá dé bàbá àlà máa ń gbèsè dáadáa ìdí dé máa ṣe ó tún ṣe bẹ̀ fáwọn náà bàbá àlù lánàá sọ́ọ̀lìfò hàtà ànàrà àwọn àgbàtọ́ ah, àwọn òní padà akẹ́rẹ́ yìí òun fúnra rẹ̀ àwọn lo ayé àti òkú sọ̀kalẹ̀ ńgbà wọn ń já àbúbá ti kún bí náà ń bàtà bàjá lọ ya ẹjá lọ lè béèrè tẹ̀sán pé ẹjọ́ ò bá ti fẹ́ gbọ́ ẹjọ́ ìpé ìgbàjẹ́ náà ni wọ́n pa ìtẹ́lẹ̀ wọ́n wá sọ fún ọ pé mo ṣe báyìí àbí wà báyìí ní bẹ lọ́wọ́ mi ẹ̀tọ́ rẹ ní kó o ṣe kí ni kó o tó máa gbé kí òun náà ní kó wá bá mi yá àdùgbọ́ pé wọ́n ní wà báyìí ní bẹ yìí o kí wọ́n á sàlàyé tó wáyé pé bẹ lọ́wọ́ mi lóòótọ́ ẹ̀ ń sàlàyé tí a ah, fẹ́ ní lóòótọ́ o àmọ́ ẹ̀ ìwé òní sọmọ lọ́wọ́ mi máa ń kú bèsì ni